الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته الصيد نعفتنا تسواج أنه ترى عمدة الأحكام الإمام عبد الواحد عبد الغني الإمام قدسي رحمه الله الصيد آه، جدا آه، جدا جدا nínú sàríà àwọn ni kí èèyàn dẹdẹ ẹran tó lẹ́tọ̀ọ́ ti máa ń sá káàkiri àdámọ̀ ẹ̀ ni kò máa sá káàkiri tó bá ti rí yẹn ẹran yẹn kan dẹ̀ rí àníkàpá lórí ẹ̀ láàsì lágbára lórí ẹ̀ láti mú kéèyàn so mọ́lẹ̀ àti ẹni wọ́n ti ń sọ àwọn gàlàgà wọ́n tún fẹ́ẹ̀ lé wọn ni abẹ́ kí ló ń pe léyìí ti ń jẹ́ ọ̀yà tí wọ́n ń sìn nínú igbó àwọn fáwọn èèyàn ti ń sin ọ̀yà nísìn gidigidi ẹ̀ tún fẹ́ lè mú ni èrè pé yẹn wà ń lọ sọ pé ọ̀yà ọ̀hún fún jẹ pé ọ̀ wá fẹ́ ní wọn ti máa ń mú ewúrẹ́ tí yẹn bá fẹ́ pé ewúrẹ́ àti máa lò ìwọ̀n tó gbọ́dọ̀ fi sára irin tá a sọ pé àtà níbọn nìyẹn àbá ìta lọ́fà rí alẹ́ ní aró ìtọ́sí àdẹ́dẹ́rin yẹn sọ̀rọ̀ mọ̀tàwá ṣẹ̀ṣẹ̀dẹ̀ ní tọ́ba ẹni ní hmm, máa ń fẹ́ ń wà ní ayọ̀ àdámọ̀ rẹ̀ nìyẹn a sì ní kápá lórí ẹ̀ agbára ò sì lè ká hàn ọlọ́run gbà irúfẹ́ ilé ni àdẹ̀gbẹ̀rẹ̀ àásẹ̀yìn wà nǹkan tá a tà mọ́ ìpìlẹ̀ nípa kádẹ̀gbẹ́ abànú àlùkò àná alákànlé ọlọ́run ọba sọ̀hánù sọ pé fọ́sọ̀rọ̀ ẹ bá ti bọ́ aṣọ ìṣàrọ̀mù sílẹ̀ fọ́sọ̀rọ̀ alámúrú lèlìbáhà alámúrú lèlìbáhà àṣẹ tó wá ní báyìí wọ́n jẹ́ fẹ́ni tó bá fẹ́ ẹ̀ bá fẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe nẹ́mbà túláàsì ilé mi ti mẹ́rin pa nísìn àbí àdàtì ẹ̀kọ́ mi ní bùkátà sẹ́nà ẹ̀gbẹ́ àti sọ pé kí n lọ dẹ̀gbẹ́. Hmm, ọlọ́run tó sọ náà yẹ mí pé ọ̀hìnlẹ̀ alákùn sẹ́ẹ̀dù bá àti lẹ́tọ̀ fún yín dídẹ̀gbẹ́ ẹran tí ń bẹnu odò ẹ̀rọ ní káwọn sọ́nà òun náà láti máa mẹ́nu bá báyìí sí nípa bó ṣe jẹ́tọ̀ láti dẹ̀gbẹ́ ẹnu àwọn olùmọ́dé kò lé lórí ẹ̀rọ àwọn náà rárá wọn nífẹ̀ẹ́ rẹ̀ pé ẹni o ẹ̀rọ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ òkú dùn àwọn máa fi ń jaládùn ni àwọn ọba wọn máa fi ń jẹ gbádùn àwọn aláṣẹ wọn máa fi ń jẹ gbádùn ẹgbẹ́ àwọn èèyàn pàtàkì pàtàkì gan wọ́n máa nífẹ̀ẹ́ kéèyàn ó dé kó bá wọn mẹ́rin ẹgbẹ́ wá hmm, ehoro ni àbí ọ̀yà ni kó bá wọn mú wa wọn máa nífẹ̀ẹ́ sí púpọ̀ alhadith salisu wasamanu ba'da salasimi'a hadith three حديث أبي ثعلبة أبي ثعلبة الخشيني رضي الله عنه قال أتيت رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله إنا بأرض قوم آل آل كتاب أتنأكل في آل آنيتهم وفي أرض صيد أفيد وصيد وبكلب وبكلب الذي ليس بمعلم وبكلب لمعلم فما يصلح عليه أنا أبي ثعلبة الخشني رضي الله عنه ونما لباج إن صلى الله عليه وسلم ما فقل إن شاء الله بأرض قومي أهل كتابين أو أن الله أبا كتابية أو يجو أبا أخانيو فنأكل fi àní àti him sáàlì máa jẹun nínú gbà wọn ọ̀fi uh, ọ̀rùbẹ̀ ọ̀sọ́ èdè ọ̀sọ́ èdè bí kọ́ọ̀sì àtọ́ wà nílẹ̀ tí yẹn ti máa ń dẹ̀gbẹ́ ọ̀sọ́ èdè bí kọ́ọ̀sì mo lè fi uh, ọfà mi tí mo lè fi dẹ̀gbẹ́ kì í fi pẹ̀rẹ̀ àbí ọ̀lẹ́dì lẹ́sà bí màálàm àti ajá mi tá a kọ́ lẹ́kọ̀ọ́ ìmúhùn náà máa ń pẹ̀rẹ̀ wa òbí kẹ́lìdì al-mu'allam yasluhu li àtàjà mi tá a kọ́ lẹ́kọ̀ọ́ ìwọ náà á dáa fún mi bẹ́ẹ̀ tí mo lè tí mo lè fi pẹ́rẹ́ jẹ. أما ما ذكرت يعني من آنية أهل الكتاب فإن وجدت غيرها فلا تأكل فيها. ó ní ọ̀rí ohun tó sọ nípa hániyàtì ahùn kìtàb igbá àwọn bàkàtà bí àyàn ẹ̀yìn wọ́jọ́ tí mo wáyé wá ha tẹ́ bá rí ìtòrí àtọ̀sí fẹ́lá tàkùrọ̀ fi ha ẹ má sábà wọn jẹun torí wọn yìí sábà mọ́ wọn máa ṣe dọ̀tí sínú àwọn abọ́ yẹn. wàyí làwọn ọ̀gbìn fàkìsìlò ha ọkùnrin òbí ha tẹ́ bá ti wá rí mi fàkìsìlò ha ìkọ́kọ́ fọ̀ náà ká tó fi jẹun ọkùnrin òbí ha tẹ́ ti wá fi jẹun gan وما سبت بقولك وذكرت اسم الله عليه فقل ونو طبعا تبير قلو قف عليه آه، ها تودا في جسم لا يقول توقف عن معنى فقل جاء وما سبت بكلبك المعلم المعلم وذكرت اسم الله عليه فقل هي طبعا تبير بكلبك المعلم أجعل دور قلقه yóò sì pẹ̀rẹ̀ fún ẹ ọ̀dà tí a dá sí mọ́lá ọ̀sẹ̀ àlẹ́ ọ̀dà sí bísílá kan tó sẹ́ndì ajá yẹn tó lọ pẹ̀rẹ̀ wá àwọn apẹ̀rẹ̀ dé ọkọ̀ ní ti ẹ̀rẹ̀ yẹn. wọ́n máa fi ta ìkẹ́lì ìka gómìnà ìlà àlùmáyé fàájọ́kítà dàkẹ́tà fún ọkọ̀ ó ní ìtọ̀ ajá rẹ̀ tó wà kọ́ lẹ́kọ̀ọ́ tó ń lẹ́ lọ pẹ̀rẹ̀ wá fún ẹ ọwọ́ abá tẹ̀rẹ̀ yẹn sì mí ọbọ̀ bẹ̀ nìyẹn ọba dúnbọ̀ ẹ̀ àkóríkọ jẹ́ òfin pé wà láàkùsù sàhé tọ́ba já sí pé ò rí dúnbú ọ̀gbọ̀dọ̀ jẹ́ nítorí pé ajá tó pẹ́rẹ́ fún ni ìrọ̀rùn màálám ó ṣe é ṣe lórí pàjá yẹn òun kàn pẹ́rẹ́ fún rẹ̀ láti jẹ ni bí ó ṣe kọ́ pa fún ẹ. àdéhùn inú nǹkan tí a mú ń bẹ̀ ni pé àsọlẹ́tọ̀ láti lo ìgbà àwọn káfíìrì àtàṣọ wọn nígbà tá a bá rí mi ni ọ lẹ́yìn tá a bá fọ̀ tán. Hmm. wọ́n ní tá a bá wò á rí i pé eléyìí wọ́n tako kọ́ídà tá a wà lórí ẹ̀ tẹ́lẹ̀ pé àlàáṣùlò àṣìyá àtọ̀hàrọ̀ àlàáṣùlò àṣìyá àtọ̀hàrọ̀ ìpìlẹ̀ níbi gbogbo ohunkóhun òun ni mímọ́ ìpìlẹ̀ níbi gbogbo ohunkóhun òun ni mímọ́ àwọn tọ́lá wo ni èròǹgbà wa máa ṣe kíni o tó máa lékè jù ń bẹ̀ so ìmọ̀ǹgbà la wá sọ ní ìsìn àníkà fọ̀ so àníkà fọ̀ kò ní pé kọ́rídà pé ìpìlẹ̀ kọ́ mọ́ ni àlùmọ́ because àwọn bàkàtà ìgbìyà yìí wọ́n wọ́rí a rí i pé tí wọ́n bá tọ̀ báyìí àfa yóò kó ń bẹ̀ náà ni kò ní lọ nígbà bí ọlá ni kò sá bọ́jà kùjàkù náà bákan náà ó sì lẹ́tọ̀ọ́ láti fi ọ̀fà èèyàn lè máa fi pẹ̀rẹ̀ gbẹ́ àtajà téèyàn kọ́ nínú pẹ̀lú májèmú kéèyàn sì fi sùn láà nígbà tí wọ́n bá fẹ́ sẹ́ndì kíní kejì nǹkan yẹn mọ̀tọ́ bá mọ̀ mọ̀ pa bí sùn láyé sí àbò gbàgbé ò gbọ́dọ̀ jẹ́ láyé kó fílẹ̀ lẹ́nu tó gbàgbé àbọ̀ aláìmọ̀kan ní ẹ́ aláìmọ̀kan ní ẹ́ tó ọlẹ́tọ̀ọ́ òun lọ gbajúmọ̀ jù ní mọ́sáàbù àwọn hanabila hmm. ọ̀rọ̀ tó sàlára àti àná ni pé báyẹ pọ̀ ṣàìmọ̀ kan àbó gbàgbé tó lè jẹ́ hmm. gẹ́gẹ́ bí imam ahmed alayhi rahmatullah ni wọ́n ti wà lórí ẹ̀ ìta hadith yẹn ojú yìí wáyé pé ẹ̀tọ́ lẹ́ran ẹ̀gbẹ́ o tí ọba láìkẹ́ rẹ̀ ní láìkẹ́ ọ̀rọ̀ láìkẹ́ fún ara rẹ̀ ni ẹ̀kọ́ bá já wípé ní ẹ̀rìjá rẹ̀ lọ́kọ̀tàlá rẹ̀ bóyá àṣà ọní àṣà tó ti tírèènì tó máa lọ bọ̀ pẹ̀rẹ̀ wá àbí ìwọ ló dẹ̀ pa fún rẹ̀ sọ ẹ̀tọ́ lẹ́rìn ẹ̀gbẹ́ ẹ̀tọ́ lẹ́rìn ẹ̀gbẹ́ sọ òṣùmọ́kọ̀ lẹ́tọ̀ ìjọba kú fúnra rẹ̀ ẹ̀rìn ẹ̀gbẹ́ tó kú fúnra rẹ̀ èyí ti fàṣà lọ́lọ́bọ̀ fáwọn àbí kìnìún rẹ̀ ti ń bá ọpẹran lọ́lọ́ pa àwọn àbájá àti pé tí ajá tí àkọ́nímọ̀ bá pa pọ̀ àbí ní láàyè téèyàn tó ń bẹ̀rẹ̀ lọ fún un bọ́ọ̀ ni ìròyìn bọ́ọ̀ láti kọ́ ẹran ní kínní bóyá ajá ni àbí ẹkùn ni àbí àṣà ni bóyá ló fi kọ́ lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ mẹ́ta ló fi kọ́ lẹ́kọ̀ọ́ àkọ́kọ́ kó lè fi dọ́ba sọ pé sùf yọ lọ ó ti mọ̀ pé ohun tó ń wí ni pé kóun náà pẹ̀rin wa ọba ní káì ní jùrù pọ̀ fẹ́ lọ ọba jagun pé káì yóò dùn hmm. ìkẹta ni pé tọ́ba pẹ̀rin báyìí kò ní jẹ́ ẹ̀kọ́ tó bá ti kọ́ lẹ́kọ̀ọ́ yẹn tó bá jẹ́ lè kan náà ni bí àṣà ọ̀dà méjì ní tọ́tọ́ tẹ̀ ọba ti sẹ́ǹdì ẹ̀ àlọ́ tọ́ba ní ó síwọ́ òun ní ó síwọ́ tó àmájẹ̀bù kẹta ò sí ní tọ́tọ́ tẹ̀ tò hmm. àwọn míì dẹ̀ sọ wípé ẹ̀kọ́ tó yẹ máa máa kọ ẹ̀ ó dìpẹ́ndì báwọn sì máa ń kẹ́kọ̀ọ́ láwùjọ tiwọn wọ́n sì máa ń kọ àjà tiwọn lẹ́kọ̀ọ́ bákan náà alásùnwò hadithu yẹn wọ́n tún tọ́ka sí fẹ́lẹ̀lẹ̀ ilmi alẹ́jẹ̀hẹ̀lì àjùlọ láti bẹ fún alẹ́ ilmi lórí àìmọ̀kànmọ̀kàn ẹ̀rí tọ́lọ́mù tó fi ń da akọ àjà náà lọ́kọ̀ àrùn wọ́n àlámtò mìíràn kìnnà mìíràn jàwárí hí mọ̀kànlábí kọ́lẹ́kọ̀ọ́ nínú àwọn kàtó lè sá láwọn ajá yín tẹ̀tí kọ́ mọ̀ ìgbìyànjú pé ọlọ́run tó gbé ìlọ́lá fún ajá ajáfa tó máa ń sẹ̀gbìn ọgbà jùlọ ọ̀la fún èyí tó nímọ̀ lórí èyí tí ò sókè yàn tí ò nímọ̀ títajà bá rí bẹ́ẹ̀ ajá sí pé ti tèèyàn kọ́ òun ló fi ń lẹ́tọ̀ọ́ sí jù pé ẹni bá nímọ̀ kì í sẹ̀gbẹ́ ẹni tí ò nímọ̀. الحديث الرابع والثمانون بعد ثلاثمائة حديث تري إسفا حديث همام بن الحارث كما فوق ما قلت عن علي بن حاتم رضي الله عنه قال قلت يا رسول الله إني أوصي الكلاب المعلمة فيمسكنا طيب، عليه وأذكر وأذكر اسم الله أني همام الحارث أسد علي بن أني يا رسول الله أني ما نسند على الكلابة المعلمة أو أجاد في قولي مما فيمسكنا عليه هم يعني عرفوني وأذكر اسم الله ما في سبيل الله قال طيب. إذا أرسلت كلبة المعلمة وذكرت اسم الله عليه فقل ما أمسك عليك طبيب هذه تكيني طبعا سندي أجالي فقل مما صدى في بسم الله طبعا تمينا دي جانا طبعا موا قلت قلت فإن قتلنا طبعا تكينا قول مطبع طبعا قتلنا فإن قتلنا أحجي صلاة ونكبع قا جاء ما لم يشك

tí n sì máa ń rẹ́rìn pa pẹ̀lú rẹ̀. fakul ó ń tọ́ba jáde pé kíní tó dàbí ọ̀fà ni ọ̀jù láti fi pẹ́rẹ́ ọwọ́ ajá irin lára ọfà hmm. ya ọfà ara rẹ̀ ya tẹ́jẹ̀ tún tẹ̀rẹ̀ fi kú díẹ̀. wàá ní afọ́ bá hùwù bí mọ́ọ̀kì. بعرضه بعرضه فلا تأكله ìgbà tá a ti fi níyànjú àbí ìjì pọ̀pá báyìí tó bá jẹ́ ibi tí ó lu ẹran yìí tẹnafi tí èsì ibi tó ní sómúsómú ọ̀gbọ́dọ̀ jẹ́ nítorí bó ti kó sábẹ́ فبعدها فحرمت عليكم الميتة والدم ولحم الخنزير من بنب والموقوضة يعني كان لهم قوقعة فيكو أكبر جه so kínní pọ̀pá rẹ tó o máa ń lẹ̀ ni tó o bá lẹ pọ̀pá ńlá ni tó o yẹ pé ibi tó gùn lára ọjà ọ̀fàlàyà pẹ̀tì ẹ̀jẹ̀ tú òkú jẹ́rẹ̀ ni ṣùgbọ́n ibi yẹn fẹ́ lù gbùn ẹ̀rọ bá kú àwọn gbọ́dọ̀ jẹ ẹ̀jẹ̀ ló sọ̀rọ̀ jáde ẹ̀rọ kú àwọn gbọ́dọ̀ jẹ nítorí pé kó sábẹ́ èyí tí ọba dẹ́dà ní ká máa jẹ àdéhùn mi tó gùn àdéhùn alkhami sunatu wa samanu na bàdà salasi ní àtìrí eighty five àdéhùn الشعبي نتبع عليه نحوه وفيه إلا أن يأكل الكلب هنا في تجاية tí bá ń jẹ lókun ààrẹ pé ọkọ lẹ́kọ̀ọ́ nìyẹn ajádọ ní ọlọ́pẹrẹ ń kàn jẹ fún rẹ̀ ńgbọ́ parí ẹ̀tàn tó pẹrẹ tán. fọlá ta kó ló ń tọ́jú ti jẹ́ ní ọgbọ̀dọ̀ jẹ́. ó ní ẹ̀rù tí ń bà mí ọlọ́run ní ìwọ́n òpè kọ́ lẹ́nu ajá yẹn ó mú fún rẹ̀ fẹ́ jẹ ni. kìláàbùn nìkan ìhà ọ̀làtà. onítajà mi bá tó wá lóró pọ̀ mọ́ tí wọ́n jọ di ọ̀ mẹ́rin ni lè jẹ́ o. فإنما سميت على خيرك ولم تسمي على غيرك. torí ajá àti ẹnu síbí sùn láì kó tó lọ bọ pẹrẹ kó o dẹ síbí sùn láì fáwọn èkó kálá àmọ̀tọ̀ pẹrẹ. وفيه وفيه إذا أهتلت قلبك المقلب المعلم فاذكر اسم الله ó ní àní inú àwọn àdéhùn ní sọ́wọ́ àmì ẹ̀sán tó bá sẹ́ndì ajá rẹ̀ tó ti kọ́ ní mímọ́ tó ṣe pé iye adákọ̀ ọlọ́wọ́ bá sí o ẹni amsaka àlẹ́. فإن أمسك عليك فأدركته حجا فاسبهت. ó ní tọ́lá ṣe kó ṣe àbọ̀ mu a ó ti bọ̀ mẹ́rin lẹ́ ìwọ bá bẹ̀rẹ̀ ní láàyè má torí ìpolówó sísìn láì tẹ́lẹ̀ yàá dún bó ẹ̀ ní wọn. وإن أدركته ó ní tọ́ bá bẹ̀rẹ̀ yẹn tó ti pa yẹn yẹn náà kò lè jẹ́ mbẹ́ yà jẹ́ torí wà lọ́pàá fún. Gbèsàkà àtúntò torí ká já gbà nǹkan mú báyìí dúdú ń búlò wọn. Àní tọ́ ìgbà wà mí nìyẹn tọ́ bá ju ọ̀fà rẹ tọ́ ta mẹ́rin ìwọ sáà rẹ ti dà kọ́ ọlọ́run ọ̀gá sí i. وفيه أيضا وإن غاب عنك يوم أو يومين طبعا سكينة أسند أجا àbí sàkúté rẹ ní tó lábẹfẹlẹ lára ó ti pẹrẹ ọ bá rí ibi tó ẹrẹ wà jọkìní jọkìní ó sì lè jájá rẹ lọba pẹrẹ ẹrẹ ní sa eré lọ ó lè sa eré láti bí ìlọ sókè ẹsà ẹ̀gbọ́n náà ń kó kẹsà lókè ẹsà nítorí pé ọdẹ tó láti ti ń lè rìn bọ̀ láti. Eh, ìbòlòkó wa tó dùn wáyé ìkẹrẹ ìbẹ̀ wọn ní ti ń lérin bọ̀ wá gbàtọ́ ó bẹ̀rẹ̀ sí ní tààrí nǹkan tààrí nǹkan tààrí nǹkan títí ó sáré ìbéèrè yẹn eh, ó ti wó tó ti wọnú igbó kìjìkìjì lọ ó tẹ̀sí ẹ̀ títí fá orí tẹ́rin fi jẹrà tẹ́rin wá jẹrà gbogbo èmi làwọn. eyín rẹ ní apá ha ní ha kan ní ha tí ha ń sà ní ha ha òkè sà ní ha wọ́n fi ń ha ha ní òkè sà ha ha tó wá lè ṣẹlẹ̀ ha bẹ́ ha ha ha ẹ̀jẹ̀ yẹn padà dókun ó sì tún wọ́ ha ha jìnnà ha tó tún lọ jìnnà ọ̀wá rí jọ́kẹ́ni jọ́kẹ́ta. لا تدري فلم تجد فيه أثر فهمك فقل إن شئت إذا توافر أول يا ساقول kí ni ọ̀rọ̀ kọ́rọ̀ ọ̀fàmì ni mo rí tẹ́rẹ̀ tó bù sí ó bu irun yìí sára orí pa ọ̀fà rẹ náà lọ́tọ́rí lára rẹ jẹ́ tọ́ bá fẹ́ tọ́lẹ́mì ẹlòmíì lè kọ́ ẹ̀yà. wàá ní ìrọ̀lẹ́ sọ̀rọ̀ gọ̀rí kọ́n ìlú náà èyí. fọlá sàkó fọlá sàkó. ẹ ò tọ́ bá ba ní tó ti tẹ̀rì sínú omi ìwọ ìwọ ta lọ́fà sínú omi lọ́jà sí òtún tẹ́ ẹ máa ń bù mí lóko yín ìbẹ̀ lọ́jà sí ọ̀là sàkó ọ̀gbọ̀lọ̀ jẹ́ o. fàyínàkà làṣẹ bèrè mọ́ owó kọ̀tọ́là owó àwùsá. ìyẹn nítorí pé wọ̀ ọ̀mọ̀ sómi ló mu yóò ní tó fi kú àbọ̀fà rẹ ló dẹ̀ ta mọ́ tó fi kú orújú oníṣubú àná ẹ̀dẹ̀ má gbàgbé kọ́rídà kan fi bẹ̀rẹ̀ fún wa nìyẹn o hadith an ibn Bashir nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ oúnjẹ àti màláàlì àti màràmù ṣùgbọ́n òmùrò mọ́ṣẹ̀bí hàtù ni láàrin àláàlì sáràmù èyí tó dájú ní kéèyàn pàṣẹ. omi ìpín láàrin àláàlì sáràmù ẹran tí ń rìn káàkiri lórí ẹ̀kọ́ kú sínú odò àbọ̀rọ̀ jẹ́ àràmù lòun ẹran tí ń sá káàkiri táwọn ta lọ́fà tó fi kú àlè jẹ́ àláàlì lọ́jẹ́ fún wa tó méjèèjì wa ti ó ti jìn àpàṣójú kan sí i. kò sí kò kan tá a lè mú wa fi sọ pé ọ̀fà mi lọ́pa sọ̀rọ̀ǹgbà tọrọ ti rí bẹ́ẹ̀ <laughs> kéèyàn máa jẹ ẹnu. ní sábà wọ àwọn méjèèjì yìí a máa rí tọ́ka lórí pé ni ẹran tí ajá bá pa fún wa àbí ẹran àṣà wọn lọ pa fún wa tá a bá ti kọ́ lẹ́kọ̀ọ́ lọ́wọ́ bá sí fẹ́ yẹn hmm. bá láàyè àbọ̀dẹ̀ ti kú bákan náà ìwọ ní dẹ́rìn ìgbẹ́ tó ti pé àwọn ajá oríṣiríṣi ní gbẹ̀ngbẹ́ nítorí pé nǹkan méjì ló kójọ ọlẹ́tọ̀ ọjọ́ ìwọ̀ èèyàn fi ilẹ̀ ni yàní mi bá bi tẹ́rìkì lọ òmórí ẹlẹ́mọ̀ṣẹ̀lẹ̀ bíi àtà ti fi bẹ̀rẹ̀ kéwù àti kò síta nínú agbọ́dọ̀ síbi sùn láti àbá fẹ́ sẹ́ndì ọ̀fà gan ọ̀fà tàbí ìgbàlà àwọn máa fi pẹ́ẹ́rẹ́ àwọn máa fẹ́ sẹ́ndì àbíbọn dẹni àti síbi sùn lá torí jújù nìkan náà èèyàn ti bi sùn Ah. Um, bísìn láàyè ó dẹ̀lẹ̀ ṣe kí ni ó lè di ohun tá a pàṣẹ tó bá ipa gbàgbé ah, àbí èèyàn ọ̀dẹ̀ mọ́ kò tiẹ̀ mọ́ wí ah, nítorí pé bísìn láàyè rà ni eh, ohun tá a dá má jẹ̀mọ́ rẹ̀ ni ohun tá a dá má jẹ̀mọ́ rẹ̀ ni ní bákan náà ihun tí ọba bá nínú nǹkan tó fi ọfà dẹgbẹ́ rẹ̀ àbí ẹran rẹ̀ ọba láyè ọdún bẹ̀ ọ́ ọdún bẹ̀ ọ́ tọ́ba kú pẹ̀lú kíní kan lẹ̀ mọ́ àbájáde lọ́dẹ̀ lọ ìyá tó fi kú ọdún tó ń bẹ̀ náà nìyẹn èyí tá a sọ ọbẹ̀ èkó náà ní òṣèlú ju ọ ọ̀rọ̀ àmọ̀ bómi ló mú yó bákan náà nù kẹta tó mẹ́nu bà òun ní kíní onígi gbọ́ ọ̀rọ̀ yẹn tọ́ba fẹ̀gbẹ́ payẹ́ náà àwọn gbọ́dọ̀ jẹ́ wọ́n á náà. عشاء إلينا آه، الحديث السادس والثمانون بعد ثلاثمائة حديث تري إيه، في حديث تري إيه، في عن حديث سالم بن عبد الله بن عمر سالم أفاقبة ترجم عبد الله بن عمر رضي الله عنهما أنا عبد الله بن عمر يعني mo gbọ́n tó jù sí ọlọ́run sọ̀lá rẹ̀ sọ́lá ń sọ pé mọ̀nàkọ́tà náà kẹ́líbà ẹni ọba ní ajá ọlájà kájà lé ilẹ̀ kẹ́líbà sọ́yìdì àyàfi ni ẹ àfi tó bá jẹ́ ajá tí fi ń dẹ̀gbẹ́ a ó máa ṣe àbájá tí ń tẹ̀lé àwọn ẹran rẹ̀ káàkiri àyíbá àwọn ẹni tó bá fẹ́ jí wàrà fa ni tí ó jí fún lára ẹran ajá ni ó lè ṣe kí ni yóò gbò tọ́gà ó fi dé. فإنه ينقص من أجره كل يوم قيراطان irúfẹ́ ẹni tó lájá láì nídìyàn kò fi sọdẹ kò fi sọ ìwé ẹran ẹ ládání ńlá tó tóbi lọ́lá bàǹtùbàǹtù méjì méjì ní ọmọ àti kókó nù sẹ́rẹ̀ rẹ̀ lójoojúmọ́. kọ́lá sani wàkánà àbúrò ẹ bá yẹkùn yẹkùn. أو كالحارث وكان صاحب حرث ولا رسالة من أبو هريرة صلاحيته أو كالبحرث àbí ajá oko téèyàn fi ń dáko táwọn èèyàn fi wọn fi ní máa lọ jí oko èèyàn mú wàrà ọ̀ká náà sọ ibà hàùsì wọn nítorí òun jẹ́ àgbẹ̀ òun làfa wà ní àṣàgbẹ̀ wà náà àwọn àfa kò ní lọ da wọn là nẹ́bí lọ pé ọkọ̀ orí ló dá ṣùgbọ́n èyí ọtí ká súnmọ́ ọmọ mi kò mẹ́ ìran ni táwa ní jẹun mọ́ ni láìsí dáko nìyí òṣóúnjẹ fa òṣóúnjẹ dípò bẹ́ẹ̀ báyìí àwọn àhàdíìsì pọ̀ gèdè rẹpẹtẹ ìṣọlọ́run fi gbé wá lóun gbẹ ká dáko àwọn àdéhìí ká lọ́gì àdéhìí ẹni ọba gbé oko tẹ́yẹ jẹ ńbẹ́. àbí èèyàn kan jẹ sadaka fún náà bá adákùn bó wọn ti di sadaka sọtọrí bẹ́ẹ̀ ọ àdéhùn ò lẹsẹlẹ kọ yọrọ dáa àmọ́ ẹyẹ ọtọmọ mi ká súnmọ́ kó bẹ bẹ nínú àǹfààní àti ni ká máa ní ajá ká máa san ajá ẹni tó bá sì lájá tí ń sàjá ń májá aládàáni ńlá méjì méjì ló máa dínkù nínú iṣẹ́ olórí ojoojúmọ́ hmm. so eléyìí ohun tó lọ́wọ́ bá ti parí sínú ìmọ̀ rẹ̀ ni ọ̀sá ti lájá láì nídìí láì nídìí so nítorí pé àmì wọ́n ní ká má ní ajá yẹn nítorí ìbàjẹ́ pọ̀ àti ìrora tó pọ̀ nínú ìnira tó pọ̀ ni pé mọ̀lẹ́kà ò débi tájá bá wà sọ ìṣẹ̀rù bá sì máa ṣẹlẹ̀ tó bá sì gbó yìí lè máa sún ṣẹ̀rù gan máa bàyìn bàbá alájà gan bẹ̀rù àti pé àyànṣọlá sọláńdà ti di ẹ̀ka ní màlẹ́kà ò ní wọ ilé ìtajà bá wà bákan náà ẹ̀gbin tó burú jáì ń bẹ lára wọn ẹ̀yin náà ọba kẹnu bọgbá ṣé bọ́ọ̀ sì máa ń fọgbá lójoojúmọ́ lẹ́ẹ̀mejì méje nìyẹn ajá sì ní ẹranko ni àwọn onímọ̀ kan fọ́ lánàá pẹ̀lú ìpẹ̀ kan yóò tó kú ibà lónìí sórí kókó ààrẹ sí wàhálà sọ̀rọ̀ àti wípé ajá ní àlè ní orí ẹ̀ka àgbọ̀dọ̀ rà ó àgbọ̀dọ̀ rà á àwọn tajátajá ìtàkùtà wọn ń tà àti rajaraja ìrakura làwọn náà ń rà àwa padà níbi ẹ̀ gan ìtìná lèyìn ó ṣe èyàn ó fún yàn bẹ́ẹ̀ náà ló ló ń ó fún yàn ní so téèyàn bá ní ìdí ẹ ẹ̀tọ́ ni tí wọ́n gún yàn téèyàn fẹ́ fi sọ ẹran èèyàn àkókò èèyàn àbí láti fi sọ dẹ eré àwọn àǹfààní tó ṣe pé ó lè sinú ọ̀rùn fún wa káàfi lè ṣe kíni ọ̀ káàfi lájà nígbà yẹn láti mọ àgọ́ tó tóbi tí ń bẹ fáwọn àwọn tó máa ń pera wọn ní ìbò àti àìlójú inú. Hmm. ṣe fáwọn máa ń lájà ajá yẹn ọ̀dọ̀ tí ẹ wúlò kankan fún ọ wọn á dẹ̀ máa fún lóúnjẹ tó da ju téèyàn ń jẹ lọ wọn á kà sí kódà wọn ń wẹ̀ ibi tó rí wọn pédé wọn ń wẹ̀ <laughs> àtàwọn oríṣiríṣi wọn á tún wọ sọ fún wọn máa kíìsì ẹ <laughs> àwọn afáàní ẹ dákun ṣé nǹkan míì tún wà lẹ́yìn eré ìtàn ọba alágọ̀ kan bẹ kò ságọ̀ tọ̀tọ̀ yẹn lé èyí tọ́kàn wá dùn yàn púpọ̀ jù ni pé ó ti wọ gbogbo àwọn àwùjọ wa náà ń sìn àwọn àwọn eré ń tẹ̀lé àwọn àwọn ohun tí wọ́n bá ti á sí táwọn jẹ́ ẹrú fáwọn alùpàlùbí yìí ni wọ́n sì ń ṣe ẹ̀sìn wọn abẹ́ ìṣesí wọn ni wọ́n mú lẹ́sìn tiwọn gbogbo àgọ̀ tí ń bẹ lára wọn pátá làwọn náà kú ẹ báwọn dèdè ní àyè pé wọ́n bá dé gan wọ́n dẹ̀ ń ṣe wíìlì fàjà yóò níyàwó kan ọmọ ẹ̀yọ méjì àwọn méjèèjì ní gbèlú ọba dádì àti mọ́mí àtàjà ọ̀nà ń gbélé àwọn méjì yẹn náà sì lè sí ní ásẹ́ǹtì kí wọ́n ti kú ní àwọn ọmọ ni àwọn kan ṣe wíìlì pẹ̀tọ̀ tó ń bá fi pọ̀ ajá ni kí wọ́n kówó fún ilé ìfowópamọ́ ajá máa gbé bẹ́ẹ̀ ilé ajá aláàbúrò lélẹ́yìn. نسأل الله السلامة هذا ضعيف سبحانك اللهم وبحمدك أشهد الله لا إله إلا أنت استكفرك أتوب إليك